والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته نقول ذات سلاي إن لنا النبي محمد صلى الله عليه وآله وسلم نقول أقول لنا الله ìtumọ̀ wí ní ìgbà tó bá fẹ́ lọ síbi tó ti fẹ́ ṣègbọ̀nsẹ̀ àbó ti fẹ́ tọ̀ àti ìgbà tí máa ń kúrò níbẹ̀ àti àwọn nǹkan tó jọ mọ́ báyẹn àfọwọ́n ní tìrà ní faslun fi hadihi sallallahu alayhi wa fi adhkar al ìlànà anabi sallallahu alayhi wa nípa àwọn gbólóhùn ìrántí eléyìí tí máa wí níbi àlùwàlá àti sọ síwájú tí àlùwàlá kò sí nínú khasa'isi ummati muhammadin sallallahu alayhi wa sallam kò sí nínú nǹkan tó jẹ́ ti ìjọ yìí lásán yàtọ̀ sáwọn ìjọ tó ti síwájú àti rí ṣe tọ́ka sí fún àwọn ìjọ tó síwájú náà máa ń sálò àwọn náà máa ń sálò torí nu hadith abi dawud رضي الله عنه النبي صلى الله عليه وسلم توضأ مرة مرة وتوضأ مرتين مرتين لما تجلس وضوء مرة مرة ولهذا وضوء من لا يقبل الله صلاته إلا به eléyìí àlùwàlá ni tó ṣe pé ẹni tó bá ṣe àlùwàlá tí ò tó ọlọ́run ní òní hẹ́ẹ́dà wudu'i wa wudu'ul anbiya'i qabli ilé ìlàlù alá mi náà sì làlù alá àwọn ànábì tó tún síwájú ló fà á ló fi jẹ́ pé mẹ́yìn aṣàlàyé pé ó dá wa lójú pé àwọn ànábì ọlọ́run máa ń sálù alá ṣùgbọ́n ìjẹ́ àwọn ọjọ́ wọn náà máa ń sálù alá àfi tá a bá tinú ẹ̀rí ìmọ̀ ẹni tó ti mú kánà bí ọ̀sálù àlà àwọn ọmọlẹ́yìn rẹ̀ náà kọ́ ọ̀sálù àlà torí kọ́ lọ́n sọ pé wa ma arsalna min rasulin illa li yuta'a bi idhnillah àrùn ránṣẹ́ kan sáyé àfi nítorí káwọn yóò lè bá tẹ̀lé wọn lè tẹ̀lé lánàá rẹ̀ pẹ̀lú yọ̀ǹdọ́ lọ. ìdán mahma yaf'al ar-rasul yaf'al al-mursal ilayhi. irú ntànà bí bá ń ṣe tí ìránṣẹ́ ọlọ́nkọ́ bá ń ṣe náà làwọn ọmọlẹ́yìn rẹ̀ ń kọ́ inú wọn máa ṣe. ṣùgbọ́n àwọn anabi máa ń sọ báyìí ó máa ń wí báyìí nígbà tó máa ń ṣe àlùwàlá ọdájú pé lẹ́yìn anabi tó wà nù sallallahu alaihi wasallam ọ̀dọ̀ rẹ̀ láti rẹkọ ẹkọ eléyìí tó yẹ pé kò dá lójú pé àwọn anabi tó kọjá àbí lánàá tí wọn dá lórí eléyìí torí pé wọn sọ pé usulu sharia lọ́dọ̀ gbogbo àwọn anabi Ọlọ́run ẹyọ kan náà ni ṣùgbọ́n furu' sharia ó yàtọ̀ láti sharia kan sí sharia mi yẹnni pọ́nà tẹ́ ẹ̀yọ̀kan náà Ibn al-Qayyim olùfẹsẹ̀ rìn lẹ́ látọ̀dọ̀ anábà Muhammad sallallahu alayhi wa sallam nínú hadith eléyìí tó ṣe pé òun náà wá lọ́nà tó fẹsẹ̀ rìn lẹ̀ wánàbí wada'a yadayhi fil ina' ó ti ọwọ́ rẹ̀ méjèèjì ó ti bọ́nu gbá alladhi fihi al-ma' ìgbà tó ti pọ̀ mí bẹ́ẹ̀ nù rẹ̀ thumma qala lis-sahaba lẹ́yìn náà ló wá sọ fún àwọn sàhábà pé tawadda'u bismillah. ẹ máa ṣàlùwàlá lórúkọ ọlọ́run ọba ẹ máa ṣàlùwàlá lórúkọ ọlọ́run ọba ìgbà tó ṣe pé ìdánilẹ́kọ̀ọ́ yìí dá lórí kí ni Ànábì máa ń sọ níbi àlùwàlá rẹ̀ Ibn má dé sí wa láti tọ́ka sí pé a jẹ́ pé ńgbà tá a bá bẹ̀rẹ̀ àlùwàlá a máa sọ pé ṣùgbọ́n tó súnmọ́ nípa dé nítorí súnmọ́ ni pé àdìsí yóò tọ́ka sí rẹ̀ nígbà tó bá gbóúnjẹ kalẹ̀ fẹ́ni tó bọ́ ọ lálejò tó wá sọ pé kólú bísímìlà ẹ máa jẹun ló kọ ọlọ́run tó túmọ̀ sí pé kólú wọ kólú bísímìlà hi qabla al-akl tó túmọ̀ sí tó túmọ̀ sí translate Lárúbá tó máa sọ pé tawadda'u bísímìlà kólú bísímìlà kìí ṣe kí wọ́n sọ pé basmilu tí wọ́n sọ pé basmilu ìyẹn ni pé ẹ sọ bísímìlà àmọ́ kúlù bísímìlá ẹ máa jẹ́ lórúkọ ọlọ́run èyí tó mi wí ó ti tó ẹ máa jẹun òtúkúlù bísímìlá ẹ wọlé lórúkọ ọlọ́run èyí tó mi ti wí ó ti tó ntẹ́dẹ̀ lárúbáwá yẹn tọ́ka sí ni tọwọdọ́wò bísímilẹ́ ẹ̀sàlùwàlá lórúkọ Allah àmì ìtẹ́mi ti wí ìtìtò torí pé lam yuwajjih ilayhim amran biqawli bísímilẹ́ kò pa wọn láṣẹ pé kí wọn sọ pé bisimilá torí rẹ̀ a sọ pé rí i lẹ́yìnsẹ́nà sọ́ọ̀nù fi da'wa kò tọ́ka sí ní ta fẹ́ lò fún pọ́nbélé ìdínú tó fi jẹ́ pé nínú àwọn tíra àwọn fuqaha àwọn ìfirú àdìtì yìí sẹ́rì ìgbà tí ìyàpọ̀ ẹnu pọ̀ lórí pé sáà ṣe bísímìlá ń bẹ̀rẹ̀ àlọ́ láàbá ní ṣe bísímìlá ń bẹ̀rẹ̀ àlọ́ àwọn ìfirú àdìtì yìí sẹ́rì nítorí pé n tó yí lára àdìtì yìí kìí ṣe pé ẹ sọ bísímìlá nítorí yé lára rẹ̀ ni pé lórúkọ ọlọ́run ẹ bẹ̀rẹ̀ lórúkọ ọlọ́run ẹ bẹ̀rẹ̀ ṣé wọ́n ní pé kò sọ kan ìrìkọ́bù bísímìlá ẹ yẹ wọnú mọ́tò lórúkọ ọlọ́run ṣé ó sọ pé kẹsọ bísímìlá yìí ó sọ pé kẹsọ bísímìlá bísímìlá sọ sọ pé káwọn èèyàn ti ń wọnú ọkọ̀ ojú omi ó bísímìlá yìí kò sọ bẹ́ẹ̀ torí rẹ̀ kò sọ ilé ìjọba àdéhùn fẹ́ sẹ́rin lẹ̀ ṣùgbọ́n kò sẹ́rin lẹ̀ tá a bá rẹ́rí kankan tí ò sí kankan láyé yìí la lè máa pé nígbà tó sọ pé bísímìlá ó lè túmọ̀ sí pé ẹ sọ bísímìlá. حديث مي على جابر رضي الله عنه ولا النبي صلى الله عليه وسلم نادى بوضوء ونكو ابو بيغبو مي على ولا فجيء بالماء وسقو مي وابا فقال خذ يا جابر فصب علي يوم قد داسمي لو وجابر jábìrì sì gbé omi àlùwàlá yẹn ó gbé omi àlùwàlá yẹn ó dàlẹ́ ànàbì sallallahu alaihi wasallam wa qul bismillah dàlẹ́ mi lọ́wọ́ kọ́ sọ bísímìlá qal fasababtu alayhi ó ní ni mo bá dá mi yìí sí lọ́wọ́ wa qultu bísímìlá mo sì sọ pé bísímìlá qal jábìrì ní fara'aytu al-ma'a yafuru min bayni asabi'ihi ni mo bá rí tó mi tú jáde láàrin àwọn ọmọ eléyìí náà sẹ́rìí ń bẹ̀ lórí pé ká sọ bísímìlá táwa bẹ̀rẹ̀ àlùwàlá kò sẹ́rìí ń bẹ̀ rárá torí pé nǹkan tí tọ́ka sí ni pé eléyìí jẹ́ mu'jizatun min mu'jizatin nabiy sallallahu alayhi wa alihi wa sallam àdìsí sì ń tọ́ka sí pé wọ́n wà níbi tó mi ò ti tó nǹkan táwọn èèyàn tó sì pọ̀ jantirẹrẹ fẹ́ sàlùwàlà tọ́ bọ́lá tó aró mi ọ̀wọ́ mi tọ́wọ́ àná ẹ̀gbẹ́ wa wọ jábìrì dálé mi lọ́wọ́ kò sọ bísímìlá ńgbà tó máa ń dálé mi lọ́wọ́ jábìrì sì ànábì lọ́wọ́ sọ pé bísímìlá omi sì bẹ̀rẹ̀ sí tú jáde láàrin àwọn ọmọ ká ànábì eléyìí ọ̀tọ́ ka sí ndí kankan ipò sọ bísímìlá tó bá bẹ̀rẹ̀ àlọ́ àná sálọ̀ àlálà ànábì sí yé sálọ̀ àlálà ànábì sí torí kò sẹ́rì yẹ rahimahullah ó tún gba àdìsí mi wà látọ̀dọ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam àdìsí gbọdọ̀ abu huraira ọgbọdọ̀ sa'id ibn eh, sa'id ibn zayd ọgbọdọ̀ abi sa'id al-khudri radiyallahu anhu gbogbo wọn sàábì ni wọn àmọ́ abu huraira àmọ́ abu sa'id al-khudri sa'id ibn zayd ọ̀kan nínú mubashirin bil janna ni náà ti sàdéhùn aljanna fún látàyè ń bí wọ́n lọ́nà bí sallallahu àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí gbà wá ẹsítẹ́mà kó tí sàbẹ̀ méjì mẹ́ta tó má gba wa esitema ko ti so abe ọ̀kan wá a máa pe àdìsí ẹnìkan ní shahid lè hadithi ọ̀sọ̀hàbí yìí láàfọ̀ tẹ̀rí wáyà tiẹ̀ ẹ̀rí ni shahid le hadithi ẹgbàáwá laafo teri wẹ́ lómi idha ishtaraka tẹ̀rí wáyà ti hadithin wahidin kana hadithu ahadihima shahidan. li hadithil akhar torí ẹ àwọn sàhábì mẹ́ta yìí ni wọ́n gba àdéhìí wa pàànàbí sọ pé la wudu'a liman lam yadhkur ismallahi alayhi gbogbo ẹni tó bá sàlùwàlà tí kò dárúkọ ọlọ́run lórí àlùwàlà rẹ̀ kò lálùwàlà o gbogbo ẹni tó bá sàlùwàlà tí kò dárúkọ ọlọ́run lórí àlùwàlà rẹ̀ kò lálùwàlà ẹgbẹ́ wọ̀nyí wọn popular púpọ̀ nínú tírà fiqh ṣùgbọ́n gbogbo àwọn olùmọ̀ sọ pé hadithun da'if Ibn al-Qayyim náà sọ ń bí pé wa fi asanidiha liyin gbogbo àwọn ọ̀nà tó gbà wá lẹ̀ gbogbo àwọn ọ̀nà tá a ti tì gbà wá lílẹ̀ wà mẹ́ torí ẹ̀ tẹ́tí sì bá fẹsẹ̀ rinlẹ̀ kò ní tọ́ka sí pé súnà lásán ni ká ṣe bísímìlá o ṣáájú ká tó bẹ̀rẹ̀ àlùwalá o la wudu'a liman lam yadhkur ismallahi alayhi kò sí àlùwàlá gbogbo ẹni ó sàlùwàlá tí kò dárúkọ Ọlọ́run ní ìbẹ̀rẹ̀ àlùwàlá rẹ̀ eléyìí ó máa tọ́ka sí wípé albasmalatu fi awwalil wudu' wajibun wa shart ajẹ́ pé ọ̀ranyàn ni má mùsùlùmí ọ̀ranyàn ni kó sọ bísímìlá. láì sọ bísímìlá ọ̀la ló àlà láwùdú à liman lam yadhkur ismallahi alayhi gẹ́gẹ́ bí la nikaha illa bi wali la nikaha illa bi wali la siyama liman lam yubayyit an-niyyata layl so gbogbo orú àwọn àdìsí yẹn ó ń túmọ̀ sí pé wájibun wa shart ní nǹkan yẹn ọ̀ràn yẹn ni májẹ̀mú sí i ṣùgbọ́n àdìsí yẹn ò fẹsẹ̀ rinlẹ̀ tó wọn ni ẹ tó bá wò ó a rí i pé al-Hafiz Ibn Hajar nínú tírà rẹ̀ at-Talkhis al-Habir fi takhrij ahadith ar-Rafi'i nínú rẹ̀. wọn ló sọ pé tá a bá wo àwọn ọ̀nà tó gbà wá ìbò ṣe pọ̀ apá kan nínú rẹ̀ yẹ kó fún apá kejì lágbára eléyìí tí ó tọ́ka sí pé ànàlẹ́hu ọ̀ṣùlá pàdé sí i ó súnmọ́ kọ́tọ́kọ́ ànábì sọ tó súnmọ́ làwọn wà ní àbọ̀dájú naam ó dájú làwọn wà wàhálà yìí àdéhùn ọ̀fẹ́ sẹ́rin lẹ̀ irú ọ̀rọ̀ yìí iná ní Sheikh Al-Albani ló gùn tó ń fi sọ pé àdìsí yẹn a lè sọ pé hasanun li ghayri náà pé da'if àti da'if àti da'if tó máa pàdé tó sì jẹ́ pé lílẹ̀ tó wà nù eléyìí kò kò lẹ kò kò burú jù lílẹ̀ tó wà nù eléyìí náà kò burú jù lílẹ̀ tó wà nù eléyìí kò burú jù ọ̀kan nínú ètò ọ̀lẹ tó bá kún ètò ọ̀lẹ tí ọ̀lẹ pọ̀ tó tún kún ètò ọ̀lẹ tí ọ̀lẹ pọ̀ wọ́n jọ ran ara wọn lọ́wọ́ wọ́n di ọlẹ lágbára wọn bá ìní hasanun li ghayri ọlẹ lágbára níwọn bá àmọ́ kọ̀ọ̀kan rẹ̀ ọlẹ ànkó tí wọn jọ kó ló dé kọ lẹ wọn ọlẹ wọn bá tọ ṣùgbọ́n àdéhùn àdéhùn àdéhùn bàáyé fún ìdí inú tá a fi sọ kó tó bá sálù àlá tó bá sọ bisimilahi rahman rahim tó bá sọ bisimilahi ọlálù torí pé ẹ̀rí tó mú wa pé àfi ká sọ kò fẹsẹ̀ rìn eléyìí jẹba tọ eléyìí túmọ̀ sí pé alibasimala àbòsè jẹnu ṣùgbọ́n kò dá o kò dá o kò sọ lọ́la kò má dá kọ lọ o ẹ̀hẹ́n ẹ̀yin wá pé sọ bá di sìkan sí wà pé kullu amrin rí balin la yubda'u fihi bihamdillah fa huwa abtar wa fi riwaya. فهو أقطع وفي رواية فهو أجذم ṣé gbogbo àwọn eléyìí ò tó lẹ́nu gbogbo nǹkan tó bá ti lè pàtàkì tá fẹ́ ṣe láàyè tábà yóò yóò àwọn ọmọ ti yẹn ni pé yóò di nǹkan tó jẹ́ pé ìbùkún àlùbáríkà tó yẹ kó wà ń bẹ̀ ńkọ́ kò ní pé àdìsí ń da púpọ̀ ṣùgbọ́n náà tó gbà wá kò fẹsẹ̀ rìn lẹ̀ rárá torí ẹ̀ àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam yapa wà láàrin wọn nípa ìgbà wáyé tó fẹsẹ̀ rìn lẹ̀ sí ò fẹsẹ̀ rìn lẹ̀ gbàtà ara àwọn kan nínú wọn tó sọ pọ́ lẹ̀ ara àwọn kan nínú wọn tó ń pè ní hadithun hasan ṣùgbọ́n ìtọ́dọ́gba jù ní pé kò fẹsẹ̀ rìn lẹ̀ torí ẹ̀ láì ṣe mu wá torí ẹ̀ láì ṣe mu wa ilé ìjọba wọn kò dáko sálọ alákọ mọ dáko lọ tó a sọ bisimilah o ti tó kò ní di bisimilah rahman rahim wáyé o tànàbí bá parí àlùwalá rẹ̀ kí ni màá sọ ó wà nínú ẹgbàá wọrọ látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa ó ní man asbaga alwudu'a ẹnikẹ́ni tó bá ṣe àlùwalá rẹ̀ dáadáa tó ṣe láṣẹ pé thumma qala. lẹ́yìn rẹ̀ lẹ́yìn náà tó wá sọ pé ó ti sàlùwàlá láti pé wá sọ pé aṣadu an la ilaha illallah wa wahdahu la sharika kala wa ashhadu anna muhammadan abuduhu wa rasuluhu ẹni tó bá fi lè sọ bá aṣadu an la ilaha illallah wa wahdahu la sharika kala wa ashhadu anna muhammadan abuduhu wa rasuluhu ẹnikẹ́ni tó bá sọ bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tó parí àlùwàlá rẹ̀ فتحت له أبواب الجنة الثمانية يدخل من أيها شاء ذكره الإمام مسلم أن كان تباوي به لن يعلو على أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وأوصي لكم على الجنة مجي جوفون تبادي جوك من دار القيامة يدخل من أيها شاء يو على الجنة بأي تباوي لكم على الجنة سبحان الله أي سي nígbà tá a sì dánilẹ́kọ̀ọ́ nípa àlìjánà báwo ni abala kan nínú abala méjèèjì lẹ̀kùn àlìjánà kan fẹ̀ tó gbàtírí wàhálà kan sọ pé ọ̀fẹ́ láti Mẹ́kà dé Hajar láti Mẹ́kà títí dé Hajar ní Bahrain abala kan nù nínú abala méjì lẹ̀kùn yẹn kó kọjá pé à bí ọba wà á apani o ẹni tọ́lọ̀ ọba ọba sì yọ̀ǹda fún. wọn ò bí dáa tí wọ́n gbọ́nà síríìtì yẹn pé ńgbà tí lẹ́kùn yín sì fẹ́ bó ṣe o o káwọn náà wábì kan wọlé o kò sí nítọ́jọ́ bẹ́ẹ̀ wọ́n wá sí méjì ẹ̀jọ́ fún yàn àwa mìsíkìnì kókòkò yìí Allahu akbar adúpẹ́ fọlọ́n tó ṣe wá mùsùlùmí wọ́n wá sí méjì ẹ̀jọ́ fún yàn ṣé o tiẹ̀ ṣé kò ní dàrú mọ́ ọ lójú pé ókè ewo ni kí n <laughs> tábà ti wọlé ni èyí yòówù abágbà kọ́lọ́ ọmọ sí lè wọ̀ wá. tọ́ kẹfẹ́rí wa gbọ́ náà wá ń ṣe yọ àṣàlù aláyọ̀ gbàjọ́ náà la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu sẹ́gbà islam lónìí náà òun náà fẹ́ wà àlùjáná ẹ̀rìn àà bóò ni tí ó wá nú ẹ̀sìn wa ló sì wà authentic débi kọ́ gbàgbọ́ pé èèyàn ó tara rẹ̀ wà àlùjáná tẹ́sìn òsì wúlò sí. mo rò pé yé wa so nítorí délé yóò tún gbà bá wípé ráṣẹ́ dọ̀ la ilaha illallah tó sọ tó lóòsè islam á fún ọ ní ẹgbàá láti fi yí ọ pé tí mùsùlùmí bá lòun ọgbà ashhadu an la ilaha illallah ọgbọ́mọ fọkọdẹrẹ tẹ́d ẹni tó bá ṣe rí dá sẹ́wọ̀n pé bàáwí ni ọgbà sẹ́wọ̀n pé bàáwí ni ọgbà tó lè jẹba. gẹ́tẹ́lẹ̀ ìbáyé wa gbólóhùn yá máa wí lẹ́yìn àlùwàlá wa ẹni tó jẹ́ mùsùlùmí tó sì kú lórí islam tí èsì fi sọ̀sọ̀ láti fi sọ̀ láti ṣeré ńgbà kan tí máa wí gbogbo gbà ó ní wọ́n wí laysa annahu idha qala dhalika marratan kafa ìdókòtò wa ti sọ lẹ́ẹ̀kan tó ẹ̀kan báwo àṣekú ni wa'budu rabbaka hatta ya'tiyaka al-yaqin máa sin olúwa ẹlẹ́dàá rẹ̀ títí tí kò fi dé ni. kí wọ́n ti kọ́ sọ lásán lórí ahọ́n òun tó ṣe ṣírkù kọ̀ọ̀rán bẹ́ẹ̀kọ̀ kún àgbọn sílẹ̀kùn fọ́n daràn pé kó tún máa select wọ́n rò pé yé wa hẹ́n la yakunu mushrikan wala yakunu mubtadi'an gbọ́dọ̀ jọ́sẹ̀ bọ́ kò gbọ́dọ̀ jẹ́ aládàádáálẹ̀ wa illa tuftahu lahu abwabu an-nar ilẹ̀kùn náà wọ́n máa sí fún kufar mushrikun sá ọ̀sán tí ó sílẹ̀kùn aljanna fún wa nítorí pọ́lọ́ ni wọn ò ní sílẹ̀kùn sánmà gan fún wa hatta yalija al-jamalu fi sammi al ó dijọ́ tí ràkúnmí bá lè gba ìwà abẹ́rẹ́ bọ́ kejì ṣé yóò sì rọrùn ṣé yóò sì rọrùn kò dájú pé yóò rọrùn tẹ́lẹ̀ jẹ́ tá a mọ̀ sọ lẹ́yìn gbàtà bá sálù àlàtàn. alimami Tirmidhi àhàdìsí yìí òun wà nù Sahih Muslim ṣùgbọ́n Tirmidhi rahimahullah ní ìgbà tí òun gba ìgbà wáyìí wa òun sọ pé tó bá tó kà ṣọ́nà la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna عبده ورسوله واصبر rasuluhu wàá sọ bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tó bá ti àlùwàlá tán ṣùgbọ́n ó tún wá ná ìgbà wa tiẹ̀ pé anabi sọ pé ká tún sọ pé allahumma ja'alni mina tawwabin wa ja'alni mina mutatahhirin pé wọ́n lọ sẹ́mi lọ́kàn nínú àwọn ẹni tí wọ́n máa ronú ara tí wọ́n máa túbà ó jẹ́ kan nínú àwọn ẹni tí wọ́n máa ṣèmára so ẹni tó bá ń wí bẹ́ẹ̀ ni wọ́n ṣílẹ̀kùn àlùjánnà mẹ́jẹ̀ẹ̀jọ fún un. eléyìí ziyadatu khair ni ziyadatu ilm torí ọ̀nà tó náà gbà wàá fẹsẹ̀ rìn lẹ̀ yẹn kó dáa sọ́kọ́ aṣọ́nà la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu allahumma ja'alni min at-tawwabin wa ja'alni min al-mutatahhirin eléyìí jẹ́ ntá màá wò tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà táwọn kéékèèké náà lè kí o àwọn màálìmù màálìmù yẹn wọ́n tún fi kíní kan kún bí o. waj'alni min ibadika as-salihin àdúrà tó dáa ni àmọ́ kò dáa rárá mi pèsè mi lọ́kàn nínú àwọn ẹrú rẹ àwọn ẹni rẹ àdúrà yẹn dáa ṣùgbọ́n kò dáa rárá mi torí ànábì ọ̀sọ́ pé ká sọ mi torí délé ò gbọ́dọ̀ sọ ò gbọ́dọ̀ sọ. alimami ahmed nínú riwaya òun ṣàfikún pé ànábì pé. ثم رفع نظره إلى السماء في يبقى النبي صلى الله عليه وسلم سألوا لك أقبض رأس السماء وأنا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين أقبض السماء قال أنا ماما ماما أنا ماما ماما سألوا لك ماما سكني ماما أقبض رأس السماء ṣùgbọ́n ọ̀kan nínú àwọn ẹni tó gba ìgbà wáyé wa àdámà fihi rawin majhul tẹni tá a sì dá màbá tiwa nínú ẹni tó gba ẹgbàá ọ̀rọ̀ wa ẹgbàá ọ̀rọ̀ yẹn ìfẹsẹ̀ rìn lẹ̀ torí rẹ̀ ságbójú sísánmà ànígbé sísánmà torí ẹni tó gbà wa ọ̀kan ẹnìkan bẹ́ẹ̀ nu wọn tá a dá mà torí ó yẹ ká dá mà ká fi mà bó kpùrọ̀ ni ó yẹ ká dá mà bó lóòótọ́ ni wà á kẹrẹ ṣùgbọ́n Sheikh Al-Albani ó sọ pé hadith yẹn hasan bó ṣe mẹ́ni tí wọ́n pè mọ̀ jùhùlù ó rò yé wa ẹhẹn torí ẹ lọ́dọ̀ tiẹ̀ nínú ìrọwà al-Ghalil òun sọ pé àdìsí yẹn hasan tó ṣùgbọ́n táwọn olùmọ̀ sọ ni pé fihi rawin majhul torí ẹ má gbójú sí sánmà. Ibn Majah àwọn tiẹ̀ wá ṣàfikún nínú riwaya tiwọn wípé èyàn wí lẹ́ẹ̀mẹ́ta ni o lèyàn fi láǹfààní kí wọ́n máa àlùjáná fún yàn o lakin fi sanadihi rawin da'if fahiya riwayatun da'ifah. ẹnìkan bẹ́ẹ̀ náà tó gbà wá tó kọ́ lẹ ẹgbà wá tó lẹ ní tiẹ̀ ọ̀rọ̀ pé wí lẹ́ẹ̀mẹ́ta ọ̀sẹ̀lẹ̀ ni gbogbo ẹgbà wá àárẹ̀ tó ní dami kó wí tẹ̀wọ̀n ká mọ̀ mọ́mọ́ mọ́ dami tiwọn ni wọ́n dami sẹ́nu báyìí sùkú rẹ̀ wọ́n wà mọ̀ wòkè àjọyọ̀ ńlá yẹn bóun ló sì fomi sẹ́nu tó tún máa sọ̀rọ̀ inú kómi ọ dànù fọrọ, àbí ẹ̀kọ́ ni àbí kómi ó di tó gbogbo eléyìí kò ní tuma eléyìí jẹba ẹ kíyèsí o wọn sọ pé ńgbà tẹ́ bá fọwọ́ yín àdúrà báyìí lẹ́sẹ̀ o tẹ́ bá fọwọ́ ọ̀tún ẹsẹ̀ àdúrà báyìí allahumma a'tini kitabi bi yamini tó bá fẹ́ fọwọ́ sí allahumma la taj'alni mimman ya'khudhuna kutubahum bi shimalihim pé ọwọ́ ọ̀tún ni òfin fún mi ń tira wọn fọwọ́ sí fún mi ń tira ẹ tọ allahumma ij'al wajhi. يوم القيامة أبيض يوم تسود وجوه وتبيض وجوه so gbogbo àwọn àdúrà wọn máa wà díìtì kan wá náà bẹ́ẹ̀ tó kó gbogbo ẹ̀ bọ̀ọ̀yì socket kò sẹ́ẹ̀lì ń bẹ̀ o gbogbo rubbish nonsense tó wà lọ́ máa há sórí gbogbo ètò ọ̀dà ọ̀ há sórí wọ́n máa lọ há àpò àsórí tí ìparí àlùwàlá ẹnu rẹ̀ ọmọ ṣe bí ewé jóbélé báyìí. tọ́ Baqiyyu ibn Makhlad àbí Makhlad ọgbẹgba ọ̀rọ̀ wa nínú musnad rẹ̀ nínú ẹgbà ọ̀rọ̀ Abi Sa'id al-Khudri radiyallahu anhu wọn gbà wá anabi lọ sọ bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam sọ ike man tawadda'a fa faraga min wudu'ihi thumma qala ẹnikẹ́ni tó bá sálù àlá tó sì parí àlù àlá tó sọ báyìí pé subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. sọ bẹ́ẹ̀ dádùn àyẹ̀mọ̀ náà là ń pè ní kíni kafaratul majlis ẹnikẹ́ni tó bá sàlù àlá tó bá wí. في رق في في رق وطبع عليها بطابع ثم رفعت ونوقع انتويا وقع سيارة أكيساكا أصوتوا يا أصوتوا يا wọn kọ sára rẹ̀ wọn sì wá jẹun ló ń tẹ̀ thumma rufi'at wọn sì wá gbé lọ sókè tahta al-arsh wọn fi sábẹ́ àgọ́ ọlọ́ọ̀lọ́wọ́n bá wa falam yuksar ẹnìkan ò ní ya ẹnìkan ò ní sí wò ila yawmil qiyamah títí jọ́gbìn dàl qiyamah subhanak allahumma wa ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk àtùmọ̀ àwìn lẹ́yìn àlùwàlà ẹ̀wọ̀ ńláńlá ti ń bẹ fún lórí wíwì ọkàn òdì kan lọ́wọ́ ó wí papọ̀ ni. ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu allahumma ja'alni min at-tawwabin wa ja'alni min al-mutatahhirin subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk ìyá kan bẹ láàrin àwọn olùmọ̀ sẹ́gbàá wa ìfẹsẹ̀ rinlẹ̀ lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam àbí abu sa'id al-khudri ló sọ bẹ́ẹ̀ kọjá rí bẹ́ẹ̀ torí eléyìí mimma la yuqalu min qabil ar-ra'i èèyàn ò lè fo ọgbọ́n orí lásán wíru eléyìí wọ́n mọ̀ parọ́ kọ́ àwọn sàbẹ̀sì parọ́ torí rẹ̀ ọ̀rọ̀ anabi ni sallallahu alayhi wa sallam rìn lọ. alimami nasa'i náà gbà wá nínú tírà rẹ̀ al-kabir al السنن الكبرى للإمام النسائي onítìrà méjì wọ́n ń pè السنن الصغرى السنن الصغرى yẹn in bracket ẹ̀rì tó المجتبى أما السنن الكبرى وقتين السنن السنن الكبرى للإمام البيهقي السنن الكبرى للإمام البيهقي السنن الكبرى للإمام البيهقي للإمام النسائي البيهقي نيتشي النسائي نيتشي طب جبان أقوى لا تود أبو موسى الأشعري رضي الله عنه قال أتيت رسول الله صلى الله عليه وآله وسلم بوضوء فتوضأ على الولاء فالنبي صلى الله عليه وسلم وسأل ولا فسمعته يقول ويدعو mo sì gbọ́ tán nàbì sallallahu alayhi wa sallam tí ń sàdúrà tí ń sọ báyìí pé allahumma ighfir li dhanbi wa wassi' li fi dari wa barik li fi rizqi pátálì nàbì sallallahu alayhi wa sallam sàlù àlàtà ń sọ báyìí pé wọ́n lọ́wọ́n bá ighfir li dhanbi ṣàforíjì ẹ̀ṣẹ̀ mi fún mi o wa wassi' li fi dari gbàmíláyè nínú ilé mi o wa barik fi rizqi má mi fàlùbáríkà sáà rìzìkì mi o subhanallah. فقلت يا نبي الله منير النبي سمعتك تدعو بكذا وكذا مقبت سادوا باي باي باي نيالو أنا قال أنا بني وهل تركت من شيء أبي وهل تركت من شيء وهل تركت من شيء سيادوا تقبت مسيون سوفين كان لا يترى وهل تركت من شيء sáwọn àdúrà tó gbọ́ tí mò ń ṣe wọn sófin nǹkan lè láì tọrọ ẹjẹ́ àtún wò allahumma ighfir li dhanbi ọlọ́run forí ẹ̀ṣẹ̀ mi mí ó ti kó nǹkan púpọ̀ jù gbogbo ẹni tó lọ́n bá forí jìn ń bọ̀ láyé lọ́rùn. gbogbo fún gádígádí eléyìí ìyẹn ni pé mi wa لي في fi rizqi arzikì mi bá ń fa àlùbáríkà sí arzikì ọ̀pọ̀ kọ́ la àlùbáríkà gbogbo ìta bá ní kọ́lọ́ ń fa àlùbáríkà sí bí màánà kọ́lọ́ ń jẹ́ wúlò fún wa because àwọn èèyàn kó tó pọ̀ jọ kò sí àlùbáríkà ń bẹ inú pákáleke náà wọ́n tún wà wọn à ní sinmi kọ́lá kò ní máa ti ń dùn mọ́ ẹ kàn lè rí kọ́ máa wòkè kọ́ máa wọlé kọ́ máa sọ kọ́ máa dún kí ni ṣẹlẹ̀ ẹ̀yin ló sọ pé ah kọ́lọ́ fún yín lówó bọ́sẹ̀ sọwọ́ tí ọba ti lánàá bárúkà mùsíbà ni wàláhì torí ẹ ilé ìjọba qala ibn sunni ibn sunni wọn ní tíra kan wọn ń pè ní a'malul yawm wal layla a'malul yawm wal layla ibn sunni wọn kọ àkọlé kan lórí àdéhùn ìpè báàbù ma yaqulu bayna dhahranayhi wudu'ihi ẹ̀ ǹjẹ́ yẹn wọn máa wí lẹ́yìn àlùwàlá rẹ̀ wọn á má dé sí wa ó túmọ̀ sí pé tá à ń tún wí náà kọ́ pọ̀ jù اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي لا يلي إلى أن النبي محمد صلى الله عليه وسلم يقول ما أنك في الصلاة أتي أنا أذكار في ما ويني باين سباتي ما كويك بك في الصلاة على الإسلام من خصائص هذه الأمة nínú àwọn kẹta ló máa fi dá yàtọ̀ yàtọ̀ síjọ mi àwọn míì tí èsè mùsùlùmí wọn pèpè fún sọláàtò a rí nínú àwọn tó yẹ pé tí àsìkò àti sẹ̀sìn wọn bá tó wọn dáná ni tí èéfín bá ti sọ àwọn ọmọlẹ́yìn ọmọ sọ èéfín tí wọ́n bá ti rí èéfín wọn máa bọ̀ àwọn àmọ́bò làwọn afọ́jú tí wọ́n máa ṣe. ọ̀nbẹ nínú wọn àwọn ètò jẹ́ pé agbo làwọn máa lù wọ́n bá ti lu agbo gbọ̀ngàn gbọ̀ngàn àsìkò ntá awí tó àsìkò ntá awí tó irú aago ṣètọ́ni tí wọ́n á ti lù kálukú ti dànù ṣùgbọ́n Islam àsìkò táwọn sọ̀hábà péjọ tí wọ́n ń ṣèjíròrò wọn ò ṣerú ẹ mọ́kà ó à pé kíni mọ́kà tí ò sáyè láti súná nígbà yẹn nu kèsè nísìn o tọ Madina ni wọ́n ti ń ronú eléyìí ẹnìkan dá márùn ìgbà náà wá aago gẹ́gẹ́ bí aago àwọn wọn ni rárá o ẹnìkan ni wọ́n dá fèrè gẹ́gẹ́ bí fèrè àwọn yahudi wọn ni rárá o torí bóòkọ kàkàkí làwọn máa fan tásìkò wọn bá tó wọn ni wọ́n ẹja máa dáná tí òfin bá ti sọ káwọn pàkókò sọ láti tó gẹ́gẹ́ bí àwọn majus àwọn tó ń lórí àpérò yìí láì jẹ́ pé nu wọn kò lórí nǹkan kan ibẹ̀ gba àwọn lọlé ní ibn Zayd abdullahi ibn Zayd lọ́lọ́run ní kọ́ lálà ẹnìkan á ba lójú àlà Peter skoso láti bá tó èsì tẹ̀ ń sọ pé ẹ máa lo aago èsì tẹ̀ ń sọ yìí pé ẹ máa fan fèrè èsì tẹ̀ ń sọ pé ẹ máa dáná kí ló dé ní máa sọ pé Allahu الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله títí دوكم تا أوني ní lọ́ba lọ kọ̀ pẹ́ lọ́ba tún ní كما bá الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة allahu akbar allahu akbar la ilaha illallah lọ́ba lọ. bàtílẹ̀ ma mo bá sáré tètè mo lọ jíṣẹ́ aláàmì fanabi sallallahu alayhi wa sallam torí àlá lásán kò sófin kankan bẹ́ẹ̀ torí ẹ̀ tó lálà tó àzọ kó orí kìnnìkan yẹn yàn wọ́n sọ fún mi lójú àlá ìwọ wọ́n sọ fún wọ́n tán sọ fún kan gbọ́dọ̀ sí kátó akọ ọmọ transfer rẹ̀ fẹ́ lómi tọ́ ìpè mọ́ lálà báyìí anabi sallallahu alayhi wa sallam wọ́n ní aláàrí ni aláàrí ni torí ẹ̀ ẹ̀ǹtò lálàyé sọ fún Bilal fa innahu anda minka sawta torí ohun rẹ̀ rìn ju tiẹ̀ lọ ẹ wò Islam ọ̀tọ̀ tó lálà tọ́wọ́ àdòfin gbà dòfin tán látàrí pé anabi jàn ló ń tẹ̀ òun náà kọ́ àwọn oníkọ́ máa pè torí pé abùkátì ẹni tó lóhùn nígbà tá a bá pè sọ́láàtì bilal lóhùn jù ọ lọ ẹtún rí no discrimination nínú islam wọn sọ pé èèyàn dúdú so ni wọn máa reflect wa àbí òye ọ tọ bilal wọn jíṣẹ́ rẹ̀ fún un màtí Bilal bẹ̀rẹ̀ sí ní pé sọ́láàt Umar máa ń sábọ̀ tiẹ̀ náà láti lé asọ́n léètì ni tó bá ní irun tẹ́lẹ̀ yìí ń wí èmi náà lálàárí lójú anabi sallallahu alaihi wasallam ni eléyìí ti síwájú rẹ̀ Abdullah ibn Zayd ó ti síwájú rẹ̀ torí ẹ̀ báwọn mùsùlùmí ṣe bẹ̀rẹ̀ sí ní pèpè fún sọ́láàt ni yàtọ̀ sí ọ̀tọ́ máa pèsè ọ̀tọ́ fún sọ́lá àti ọ̀tọ́ máa sì bíbà tó ń kàn báyàwó rẹ̀ sọ̀rọ̀ pé sẹ́mi microphone bẹ lọ́wọ́ ẹgbọ́n nǹkan bẹ́ẹ̀ bá òkúkú lọ sùn borun máa ń kùn gbogbo rẹ̀ dẹ́ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ bí gbàtọ́ gẹ̀dẹ̀ tó ti bàjẹ́ ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ní pọ́n irọ́ lásán sísọ láti náà ló ń pè wọ́n. tán ọwọ́ alátọ́dọ̀ anábẹ́ sallallahu alayhi wa sallam wíkẹ́ ńgbà kan ó fi hàn wá pé ká máa ṣe at-tarjih nínú pípé fún sọ́láàtì الترجيع وانه حديث ابي محذوره رضي الله عنه بما قلت في صلاه فتبات الله اكبر الله اكبر الله اكبر الله اكبر وواري وسلام واثق اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول الله اي لا لوتو اغبون سوكي اشهد ان لا اله الا الله ọwọ́ àtúnwí lẹ́ni tó gbóhùn sókè eléyìí náà ń pè ní àtàrjíyà wíwí láwìtúnwí ṣùgbọ́n ìtọ́wọ́ kọ wí òwì jẹ́jẹ́ ìtọ́wọ́ àwí sí kejì ó gbóhùn sókè. eléyìí ìmáàmù Malik gbà wọlé ìmáàmù Shafi'i ó gbà wọlé ikú àmọ̀ sí àtàrjíyà nínú pípé fún sọ̀láàtì eléyìí jẹ́ kọ́ọ̀lù Maliki àkọ́ọ̀lù mi sọ pé rárá hadith Bilal ni kò ìpèpè Bilal bákan náà ó tún lọ alẹ́ pé sọláàt láì ṣe tẹ̀rẹ̀jìrì torí pé inú pèpè Bilal kò sí pé ó sọ ashadu an la ilaha illallah ọ̀dẹ́jẹ́ ashadu an la ilaha illallah ashadu anna muhammadu rasulullah ashadu anna muhammadu rasulullah kò tó wá gbóhùn sókè wí wọn kò sí nínú ẹgbà wa ti Bilal bákan náà anabi sallallahu alaihi ṣe lófin pé ká máa ṣe qama mathna wa furada pàlẹ́ ṣe qama ní méjì a sì lè ṣe kọ́ọ̀mà lọ́kọ̀ọ̀kan méjì méjì allahu akibar allahu akibar allahu akibar allahu akibar ashhadu ala ilaha illallah ashhadu ala ilaha illallah ashhadu anna muhammadan rasulullah ashhadu anna muhammadan rasulullah hayya ala salah hayya ala salah hayya ala falah hayya ala falah قد قامت الصلاة قد قامت الصلاة الله akibar الله akibar. la ilaha illallah kò yàtọ̀ sí pípé fún sọ̀láàtì àyàfi níbi qad qamatis sọ̀láàtì. ó sùn wá lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ọkọ̀ kan ní allahu akbar allahu akbar ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadan rasulullah hayya ala salat hayya ala falah qad qamatis salatu qad qamatis salat àyàfi gbólóyìn. ọláwìlà méjì الله أكبر الله أكبر لا إله إلا الله ẹ ṣàkíyèsí níbi ìpèpè fún sọláàt àti níbi ìkọ́mà gbogbo ń tá a mà ní òfin tajwid la gbọ́dọ̀ lò gbogbo ń tá a mà lófin tajwid la gbọ́dọ̀ lò no tajwid don't call for salat fahimtum wala la fahimtum wala la fahimna torí ẹ̀ tó o bá ti ma tajwid just go back الله أكبر الله أكبر بتفخيم اللام يجعل الله أكبر <laughs> هو ده ترقيقه wọ́n تفخيم الله الله أكبر الله أكبر أشهد أن لا إدغام بغير غنة نون ساكنة ba'daha lam kìí ashadu an la ó ti sọ di kíni idhar ashadu an la idghamun bighayri ghunna an la ila maddun tó jẹ́ pé hamza wà lẹ́yìn rẹ̀ àfà lẹ́ẹ̀mẹ́lò lẹ́ẹ̀mẹ́fà. أشهد أن لا إله أشهد أن غنى أن محمد غنى ما درسوا إدغام بغير غنى تنوين را ولا إدغام بغير غنى torí ẹ̀ tó ń fojú di kí owó pé kí ni bẹ́ẹ̀ nu pípé pé wọ́n ń pèrú náà wá ní kíní kan ò lẹ́tọ̀ọ́ sí jókòó ẹ̀. hayya ala salah fa innaka la taqifu ala al-mutaharrik yẹ́dì hayya ala salati. táà ò yẹn tó jẹ́ marbuta yóò di ha ọwọ́ lọ حي على hayya ala salat tó bá so àwọn òsìfẹ́ wọ náà là ń fi ṣe al-Islam. tọ́ hayya ala al-falah kí ẹ sẹ́ hayya ala al-falah máa bọ̀ wọ́dọ̀ àgbẹ̀. الله أكبر الله أكبر لا إله إلا الله تبعز يقول سبحانه الصلاة خير من النوم خير إدغام بغنة خير من النوم غنة من النوم مد عارض للسكون من النوم يجعل الصلاة خير من النوم ọkà da gbogbo ẹrú ó túmọ̀ sí pé ẹni tí o bá ti mọ kó má kó má ma step forward kí ẹ ṣe pé ah tó bá gbẹ mọ láti ń bẹnu ká pèpè fún sọláàt kí ọ ọ máa pè dákun bọ́ sẹ́yìn àwọn ẹni tó máa pè ní kí wọ́n máa dùn mo rò pé yé wa kò sì sí tẹ̀m̀péèpọ̀ tọmọ afáfàkúfà tó fi wá pẹ́pẹ́kúpẹ́ lórí pàǹpẹ́pẹ́ fún sọ́láàtì sókè sókè sókè sókè sókè wá sí gbóhùn rẹ sókè ìjọba because òun pè àwọn èèyàn ni ẹni tó ń sì ń pè àwọn èèyàn kì í sọ̀rọ̀ bí ẹni tí nǹkan tán nù rẹ̀ tọ́ ilé ìjọba àwọn tọ́ anábìsọ̀lá àìsọ̀lá oníkàsí kọ́ ọmọ lọ́kọ̀ọ̀kan ṣùgbọ́n eléyìí tó fẹsẹ̀ rìn lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam kalimatul iqama kọ́kọ́ tó qamatus salat kò síbi táwọn ti ní ká wí lẹ́ẹ̀kan rí torí ẹ̀ ló jẹ́ pé tọ́dọ̀gba nínú fiqh oníkìtì bá sọ pé qad qamatus salat ẹ̀yọ̀ kan ẹ̀ sì sì qama kò sẹ́rí kan tó sọ pé kẹ́sí lẹ́ẹ̀kan torí pé ànábì pa Bilal láṣẹ kó máa wí gbólóhùn pípè fún sọláàtì lẹ́ẹ̀mejì méjì kó máa wí gbólóhùn ìkọ́mọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan kìí sẹ̀rí lórí pé ẹ̀tún sọ kọ́kọ́ lọ́kọ́ ọmọdé sọláàtì ẹ̀yọ̀kan náà torí riwaya mi wá ó ní illa lafdul iqama àyàfi gbólóhùn kọ́dọ̀ kọ́ ọmọdé sọláàtì ẹ̀mí ló láwí òun ẹ̀mejì tòǹgbà tó ti sọ pé àyàfi gbólóhùn kọ́dọ̀ kọ́ ọmọdé sọláàtì ó túmọ̀ bákan náà ó tún wá lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní ká máa sọ gbólóhùn allahu akbar allahu akbar ká máa wí lẹ́ẹ̀mẹ́rin allahu akbar allahu akbar ó tuntun wí ó di mélòó nù ó di mẹ́rin kò síbi tí anabi sọ pé ká wí lẹ́ẹ̀mejì kò síbi tó sọ pé ká sọ allahu akbar allahu akbar ashhadu an la gbàdé sì kọ́ ọmọ ẹ̀mẹ́rin ló ní ká sọ eléyìí àwọn kan sọ pé wọn àti sọ pé wọn sọ fún Bilal bi tathniyatil adhan kó máa wí gbọ́dọ̀ pípé fún sọlá àtìlẹ́ méjì méjì ẹ̀ẹ̀mejì rẹ̀ náà sì ni Allahu akbar Allahu akbar kọ́tàkù nítorí pé tashfi' al-adhan káwé adhan lẹ́ẹ̀mejì méjì yín ṣọ́fẹ̀ ó lè túmọ̀ sí méjì ó lè túmọ̀ sí mẹ́rin nígbà tá a ti sàbò Mahdura sì ti fi hàn pé mẹ́rin mẹ́rin náà ni ilé ìjọba torí rẹ̀ hadisi Bilal kò tọ́ka sí pé ẹ̀ẹ̀mejì méjì tọ́ ọwa bákan náà ikú ẹ̀wí lẹ́mẹ̀rin nínú hadisi Abdullahi bin Zayd àti hadisi Umar bin Khattab àti hadisi Abu Mahdura radiyallahu anhu kásìwé gbólóhùn ìkọ́mọ̀lẹ́kọ̀ọ́ kan òun wá nínú hadithi ibn umar radiyallahu anhuma wípé àyàfi gbólóhùn qad qamati as-salah ẹ̀mí ló láwùí òun so ibn umar ní láyé anabi sallallahu alayhi wa sallam méjì méjì wọn máa wí gbólóhùn pípé fún salat al-iqama ẹ̀kọ̀ọ̀kan yàtọ̀ sí gbólóhùn qad qamati as-salah tí wọ́n máa wí lẹ́ẹ̀mélòó mélòó ẹ̀mejì bẹ́ẹ̀ náà ni anas ibn malik ó ní wọ́n pa bilal láṣẹ kó máa gbólóhùn pípé fún salat lẹ́ẹ̀mejì méjì ṣùgbọ́n tó bá yọ kíkọ́ ọmọ ní kọ́ máa wí lẹ́ẹ̀kọ̀ọ̀kan illa al-iqama àyàfi gbólóhùn qad qamati s-salah ètí ó wí lẹ́ẹ̀mélòó lẹ́ẹ̀mejì méjì. ó wá nínú hadith abdullahi ibn zayd àti umar ibn khattab nípa iqama wípé qad qamati s-salatu qad qamati s-salah. ó sì wá nínú ẹgbàá wọ̀rọ̀ abu mahdura wípé gbólóhùn al-iqama ká máa wí gbogbo ẹ̀ lẹ́ẹ̀mejì méjì gẹ́gẹ́ bí àwọn gbólóhùn pípé fún sọ̀láàtì yẹn ni pé ta ti kọ́kọ́ wílá kọ́kọ́ yẹn hadithu ta ló mu wa abu mahdura allahu akbar allahu akbar allahu akbar allahu akbar ashhadu an la ilaha illallah ashhadu an la ilaha illallah títọ́ fi débi qad qamati salatu qad qamati salat ẹlòmíì lè ti máa yan lé kan náà pé ah òun tún pépè fún salati ni ìkọ́mà ni ìkọ́mà náà là ń sìn sí gbogbo ẹ̀ e, kò sí ètí ọ̀tọ̀ ń bẹ̀ kò sí sí ètà àṣetí òtò o àkórìíra ọ̀kankan nínú rẹ̀ o bó tilẹ̀ jẹ́ pápá kan nù wọn lágbára ju apá kan lọ. lọ́dọ̀ imaamu ahmed eléyìí tó jẹ́ madhabu rẹ̀ ni àwọn ibn al-qayyim ń tẹ̀lé òun mú pípèpè fún sọláàtù ti bilal wọ́n sì Allahu akbar mẹ́rin níbẹ̀rẹ̀ wọ́n sì méjì ní parí wọ́n sì ní ṣe tarjih wọ́n ní ṣe tarjih yẹn ni pé wọ́n ní sọ ashhadu an la ilaha illallah lẹ́ẹ̀mejì jẹ́jẹ́ náà ashhadu anna muhammadu rasulullah aláàmejì jẹ́jẹ́ náà kó tó di kó wọ́n gbóhùn sókè wọ́n ní ṣe eléyìí ni ahmed mú wa iqamatahu ó sì tún mú iqama rẹ̀ ike wọ́n sì iqama ẹyọ kọ̀ọ̀kan yàtọ̀ sí gbólóhùn qad qamati as-salah eléyìí ni madhabu ahmed imaamu shafi'i òun mú pípé ti abu mahdura abu mahdura bó sì máa ń pípé onáníkà allahu akbar allahu akbar allahu akbar allahu akbar wọn àti ashhadu an la ilaha illallah méjì jẹjẹ ashhadu anna muhammadu rasulullah méjì láì gbóhùnsókè púpọ̀ lẹ́yìn náà ni wọ́n á sísè agbóhùnsókè eléyìí ni madhabu ti imam ash-shafi'i ọwọ́ á mú ìkọ́mà ti bilal kò mú ìkọ́mà abu mahdura sọ̀rọ̀ pé ìkọ́mà abu mahdura kò yàtọ̀ sí pípé fún sọ́lá àtàyàfi níbi qad qamatis salat kò mú kọ́mà rẹ̀ ìkọ́mà bilal ló mú kọ̀ọ̀kan àyàfi gbólóhùn qad qamati as-salat tàbá lọ títí tàbí dọ́dọ̀ ìmáàmù Malik rahimahullah òun tiẹ̀ oníbàṣẹ ń pèpè fún sọláàtì Madina làwọn mu amalu ahlil Madina àwọn ará Madina tí wọ́n bá pèpè fún sọláàtì ètí Malik bá wọ́n máa ṣe Allahu akbar méjì péré Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha illallah ashhadu an الله. أشهد أن محمد رسول الله. rasulullah ashhadu anna Muhammadar rasulullah hayya ala salat.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 wọ́n gbà á látọ̀dọ̀ ọmọ òun gbà á lọ́dọ̀ bàbá rẹ̀ bàbá gbà á lọ́dọ̀ bàbá bàbá bàbá bàbá lọ́dọ̀ bàbá bàbá bàbá títí dá ayé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó lọ lágbára ju téèyàn kọ̀ọ̀kan gbà wá lọ tó ṣeé ṣe kọ́jọ́ pé wọ́n ṣàṣìṣe ṣùgbọ́n kò lágbára à ń sọ̀rọ̀ àdìsí ẹni amọ́nà àmì mẹ́dínà ṣé mẹ́dínà láwọn àsìkò àwọn ọ̀daràn gbé bẹ́ẹ̀ àwọn ọ̀daràn gbé bẹ́ẹ̀ amọ́nà àmì mẹ́dínà táwa láwọ̀ tó bá yẹ pé nǹkan yìí kò sádìsì tó takò tẹ̀ ń sọ yẹ́s tí nǹkan yẹn sì ní í ṣe pẹ̀lú níta lè rí yẹ́s àlè yẹn bí kẹ́nìkan sọ pé ilé ànábì ni wọ́n sì ń gbé Casablanca ọ̀wá sọ pé kì í ṣe ilé ànábì àbá ah, ah, bàbá aláṣejù kì í ṣe ilé tọ́wọ́n Casablanca là ń sọ Medina gbogbo ara Medina sọ pé ilé ànábì ni àwa táwọn á ń gbé Nàìjíríà táwọn á ń gbé gbogbo kọ̀rọ̀ kọ́ńdú táwa àwa lọ́ọ́ máa jiyàn lọ́hùn táwọn kókó kó wa ti má lé ni <laughs> torí bóòlù wọn ṣe confam tó fi mọ̀ pé rọ wọn ń pa bákan náà wọn ní ìgbà tí wọn fi wọn kà ní láyé ànábì gbogbo èèyàn sì ń sọ pé èmi jogún eléyìí lọ́dọ̀ bàbá mi bàbá mi jogún rẹ̀ lọ́dọ̀ bàbá bàbá mi bàbá bàbá bàbá mi náà jogún rẹ̀ lọ́dọ̀ bàbá bàbá bàbá mi ló sì sáyé pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam sáàmà jiyàn fún mi nígbà pé èèyàn fẹ́ jẹ́ sakọ jiyàn èèyàn ní jiyàn fún lẹ́yìn torí àwọn sọ pé amalu ahlil madina fíìmà sẹ̀bíìlù hùnàkìl hujja ntí wọn bá mú wa nípa àwọn ará Madina tó jẹ́ pé nǹkan yìí kì í sọpọlọ lásán ni wọ́n gbà wá lọ́dọ̀ ẹnìkan sẹ́nìkan títí tó fi dáyà ànábì ni hujja ni ẹnìkan ọ̀gbọ́dọ̀ bá wọn jiyàn pé lẹ́yìn ìdí nu ńgbà tí Abu Yusuf tó wá sí Madina Abu Yusuf ńlá gbọ́ ọmọ kí Abu Hanifa ìmáàmù Abu Hanifa àwọn ò ríra pẹ̀lú Malik ṣùgbọ́n àwọn ọmọ kí o rẹ̀ wọ́n rí i kọ́dà Muhammad ibn Hasan Shaybani tọ́jú ọmọ kí o àgbà kejì ọmọ kí o Imam Malik tún ni ó wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Imam Malik ó tún ṣe rìwáyà Muwatta lọ́dọ̀ Imam Malik gẹ́gẹ́ bí Shafi'i náà ṣe ṣe rìwáyà Muwatta lọ́dọ̀ Imam Malik ó tún ṣe rìwáyà lọ́dọ̀ Imam Malik torí ẹ̀ láti kó Muwatta bi riwayati Muhammad ibn Hasan Shaybani òun náà ní Muwatta tiẹ̀ tó gbà lọ́dọ̀ Malik tó pé pẹ̀lú rìwáyà tiẹ̀ tó tún tẹ̀ òun náà jáde lọ́tọ̀ ṣùgbọ́n ìgbà tó ń kọ́ kí ó tán lọ́dọ̀ Malik tó padà sí Iraq ó wá fèsì fún Imam Malik bàtọ́ padà sílé ọkọ̀ tíra kan wọ́n ń pè alḥujjatu ala ahli madina ẹ̀rí tá a fi dá àwọn ará madina tá a fi dá àwọn lẹ́kùn àti kọ́ńdúkọ́ńdú subhanallah yọ sọ pé malik sọ báyìí mọ́tàbù rẹ sọ báyìí èsì wa ni ẹ ṣe sọ́lọ̀ <laughs> so torí ẹ tíra ẹ ń bẹ dì sí alḥujjatu على أهل المدينة محمد ابن الحسن الشيباني تقول يا من كثيرة حنفية أو ما قال محمد في الحجة يعني كي محمد ابن الحسن الشيباني أصوانين ترى الحجة على أهل المدينة أبو يوسف باتو أبا إمام مالك so أوان أما كي إمام مالك وأن بافي wọ́n bá fi kún lukùn wọ́n fọ̀rọ̀ wá lẹ́nu wò ọ̀gá tí Abu Hanifa sọ báyìí báyìí báyìí báyìí ọ̀gá tiwa Malik ń sọ báyìí báyìí báyìí báyìí ìdí tọ̀gá tiwa sì fi sọ báyìí báyìí báyìí ẹ̀ka lọ wọ́n mú lọ bóyá gbá àwọn kan ní sórí léyìí àwọn yẹn jogún rẹ̀ láti ayé gbà báyìí títí dégbà dáyé ànábì sallallahu alaihi wasallam ọ̀gá tí yín sì sọ pé múdù òrí báyìí ṣé ọ̀rọ̀ ọ̀gá wa ló ṣe déédéé àbí tọ̀gá yín ah ọ̀rọ̀ ọ̀gá yín ló ṣe déédéé òun sì ń wò pé tọ́ga tiwa náà bá ń bẹ láyé tó bá ríru eléyìí irú tí mo wí lò náà bá wí ìyẹn ni kó àwọn ọ̀ka gidi hárí òdodo làwọn wá ká ọ̀dà mo fẹ́ bí ọ láàrin rẹ sọ̀lọ̀ sọ́ga tiwa lọ́mọ nípa àdìsí ànábì jù ní àbọ̀gá yẹn ọ̀nà á ọ̀gá tí yín lọ́mọ nípa àdìsí ànábì jù àdìsí làá máa ń wò tá a máa ń ṣèdájọ́ àbọ̀gbọ́n orí lásán ó ládìsí ni àbí òye wa torí ẹ̀kọ́ mẹ́yà yín lẹ́nu wọ́n lè kọ́ sínú tíra màlìkíyà kan pé nínú àwọn màlìkíyà ó ní Abu Yusuf ọmọ kí Abu Hanifa wọn lè ti sínú àwọn màlìkí àpè torí ń gbà wá tí wọn kó ọ̀rọ̀ fún ọgbà kò jiyàn àbí bẹ́ẹ̀ kọ́ ni <laughs> so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n sì lè fi Muhammad yẹn náà ètò padà kọ́ èsì wọ́n fò náà sínú ọmọ kí o Malik ni ọmọ kí o ẹni mọ́tàbù wa lọ́yẹ kó náà ṣe nítawọn ọmọ àwìn nù torí àwọn sọ fi kí Ṣáfi'í náà bọ́ nù wọn nígbà tó pọ̀ ọmọ kí o Malik náà ni wọ́n hà kàdà gbogbo ètò bá ṣe kò sí ètò burú àmọ́ àjẹ́ ti Málíkù náà tó lóun lára Madina ń ṣe kòròrò ṣùgbọ́n Malik òun sọ pé kọ́ ọmọ kọ̀ọ̀kan ni o tó fi dórí kọ́dọ̀kọ́ ọmọ ti sọ̀lá ibi tá a sì ṣe ti wá wa nù ibi tá a sì ṣe ti nù ẹ̀yọ méjì ni kọ́dọ̀kọ́ ọmọ ti sọ̀lá ó wá yà á lẹ́nu wọn àti ẹ̀ lọ ka kí ó ẹlòmí tó lọ kà wá nílẹ̀ lárúbá tó ilé ìjọba sùjọ ẹlòmínà tuntun tọrọ akákíó náà tuntun máa wíwì kúwì ó ní kọdùkọ mẹtò sọláàtì tí kọdùkọ mẹtù ni àbí kọdùkọ mẹtì ẹ sọrọ tí ni àbí tú kí tó fi tì ẹlòtìkọ sàkínẹ tí gbogbo gbà náà ní kẹsìrò ọmọ fi yanjú rẹ hmm? gbogbo kí ló dé dáa fi wá mú kẹsìrọ tọ́lọ́ ń lọ́dọ̀ wá pẹ̀lú bẹ́yẹn màmá ò lè ronú lọ yẹ́sẹ̀ kọ́lé kọ́ ọmọ tù torí ẹ̀sẹ̀ kọ́ ti kọ́lé kọ́ ọmọ tù yẹn fẹ́ pé kùdàkẹ́dàkẹ́dàkẹ́ kẹ́lú mi á sì kọ́ ọmọ mo rò pé ó yé kọ́lé kọ́ ọmọ ti sọ̀lẹ́ tù kẹ́sẹ̀ kọ́lé kọ́ ọmọ tù sọ̀lẹ́ tù lárúbáwá ti dàrú ẹgbẹ́ báwò. yẹn ṣe gadi gaamati sọlá tó gadi gaamati sọlá irú ìta alárúbá máa wí torí ká alárúbá ẹ gbogbo kọ wọn máa ga mangalak mani lẹ́dí kọ́lẹ́lẹ́k ẹ̀rí pé dèé yàtọ̀ man kọ́lẹ́lẹ́kẹ̀ yẹn ṣe mangalak wọ́n sọ pé mangalak làásìpé dèé yẹn ni kí ni galgaliya. gal ghaliya ìyẹn ni pé dípò kó wọn sọ pé kọ kọ kọ dípò kó jẹ kọlkọliya àwọn à ń pè ní kíni gal ghaliya gultulak algalam àbí òye ó tún á débi ìbáàdà gàdégàmẹtì sọlẹ akọkọ tí a bá kọ gbọ ọfẹ túlẹ ṣé ilẹ̀ lárúbáwá náà lásìwà gẹ́dígá mẹtẹsọ̀lá tó wọ́n kọ̀rẹ́kì àwọn alẹ́ pẹ̀tọ́ ọba sọ́kọ́dọ̀ kọ́ ọmọ tùgbọ́n tù kábù ìlànà ni gẹ́dígá mẹtẹsọ̀lá tó gẹ́dígá mẹtẹsọ̀lá tó so tó abẹ́lẹ́ nǹkan ọmọ burú. ilé ìjọba àwọn tó Ibn al-Qayyim ó ní gbogbo ẹ̀ ló dáa tó gbogbo àwọn olùmọ̀wá yẹn wọ́n gbìyànjú láti tẹ̀lé sunna anabi Muhammad sallallahu alayhi wa sallam ìdí tí kálukú fi sọ́ńtọ́ sọ́nù ọkọ ẹja dúró bá àwọn ẹja dúró bá àwọn wọn fẹẹ bẹ̀rẹ̀ sí ní sọ fún wa nípa alànà anabi sallallahu alaihi wasallam nípa nǹkan tí wọn sọ lẹ́yìn ìgbà tí nígbà tí wọn pèpè fún sọláàtì lọ àti ìgbà tí wọn parí rẹ̀ abẹ́rẹ́ wọn bá wa kọ́ràn wa lọ́wọ́ kó tún wá sí níbi tá a kù sí kọ́ràn wa lọ́wọ́ kó tún kárí máa ṣẹ̀sìn rẹ̀ bó ti ṣe fẹ́ àti bí ó ti ṣe mú yọ́nú sí wa subhanakallahumma wa bihamdik wa atubu عليكم السلام náà ni malik ṣe ọkẹ̀ tí fi ń yàtọ̀ kálukú ní táwọn sẹ́ẹ̀tì kan wá á kọ́ kàdísì yẹn fún pàtísẹ́ẹ̀tì kan wá kọ́ mọ́ ọ́pà yóò máa ka rìwáyà rẹ̀ yẹn fún wa wọ́n kọ́ dópin wọ́n lọ àwọn mìíràn tún dé wọ́n tún fẹ́ kọ́ kálukú pẹ̀lú bí ṣe máa gbọ́rọ̀ so kálukú kọ́ tiẹ̀ lẹ̀ bó ṣe gbọ́ wọ́n fi ṣùkàl iṣẹ́ ti wà nù àwọn tá a dé wọ́n ra oríṣiríṣi àwọn rìwáyà tìyẹn sọ àmọ́ gbé yẹ̀wò àwọn sẹ́ research náà nù. wọn máa gbé ya sí otu kọtìrà gan pé ìyàtọ̀ tó wà láàrin àwọn àríwá àwọn màrúwì yàtọ̀ Muwatta ọtún kọtìrà àmọ́ tó bá kọta ní ọkà láwùjọ tá a wà yìí láyé gan ta ní ọkà irọ́ lásán kálukú díjítà wọn wá wọn bá gbé kẹsẹ́ẹ̀tì sí náà. aleykum salaam naam. bóòlù yẹn sọ máa fọkàn tẹ̀lé. èèyàn náà máa kà á lọ́kàn a ti sọ pé ẹ bá kà sínú ẹ̀ka kankan lẹ́yìn náà tí ìmáàmù ka fatiha ti ẹ̀yìn ẹ tẹ̀tí gbọ́ ẹ máa fi làákà ìsìn ń kà ẹ máa gbọ́ tó bá ti wá ka fatiha ti ẹ̀ tán tó ka súrà tán kó tó rúkú fún yẹn tàrí ka fatiha ti yẹn. kò é dákẹ́jẹ́ rárá àdìgbò tó bá ti kafati àtàn wá síra kafati àti ẹ̀ náà lásùrè ké kò sí wàhálà náà aleykum salaam. ẹni tó ọ̀nà òun mi ò sọ bá àwọn kí ló wí tí wọ́n bá ń sèkọ́ ọmọ ká sí kíni. àwọn ọ̀sọ́ bá sáà ti débẹ̀ tá a sọ bẹ́ẹ̀ fún ọ rí tó torí pé ọ fẹ́ kọ́kọ́ tẹ̀lé ló ń tẹ̀ ọ tún wá fẹ́ gùn tó torí ẹ̀ àwọn sọ bẹ́ẹ̀ o ètò táwa gbà ní pé àdéhìí tó ń mú pé ẹ máa sọ̀rọ̀ ntẹ́ni tí ń sèkọ́ máa wíwá kò rìn lọ bó tilẹ̀ jẹ́ pé Sheikhul Albani ló rìn lọ níta àmà ni pé kò fẹsẹ̀ rìn lọ torí àwọn olùmọ̀ tó pọ̀ jù wọ́n sọ pé kò rìn lọ tontori ẹ ló ti jẹ pé onísọ kankan tó máa ń ṣe kọ ọmọ àfi tó bá dárúkọ anábẹ Muhammad sallallahu alaihi wasallam ó sọ pé sallallahu alaihi wasallam naam mhm. ẹ béèrè ma tó máa ń pèpè fún sọlá dáadáa à ń bọ̀ wọlé eléyìí à ń bọ̀ wọlé naam aleykum salaam. láàrin pípè fún sọlá àti ìdíkọ́ àmọ́ àlàyé ń bọ̀ ẹ má kánjú ọlá <coughs> naam aleykum sọlá. wọn ò rí má lọ. níyàwó tó alam ti pariwo pé òun ọ̀rọ̀ kọ mọ́ àwọn aṣírò ọdún mẹ́rin fún lẹ́yìn ọdún mẹ́rin yẹn tọkọ yẹn ọba yọjú obìnrin yẹn á jókòó sùn mẹ́rin àtijọ́ mẹ́wàá àìdá àpọ̀kọ yẹn ti kú yọlọ lọkọ mi tọlọmọba ní kọrọkọ mi tọkùnrin yóò sì yọjú kẹyì kọrọkọ mi ọkùnrin yọjú ìyàwó rẹ̀ náà ó ti rọkọ mi kọkùnrin yóò tó yọjú ọkọ tàlákọ̀kọ́ lọ lẹ́tọ̀ọ́ sí jù àmọ́ sẹ́yìn ọ̀fẹ́ gbàrú ẹ̀ eléyìí ń jẹba obìnrin àrẹ léèrè ni torí wọ́n lọ sọ pé à wọ́n ọ̀jẹ́ gbà ọ́ ẹlòmíì ọ̀gbà ọ́ ọ̀jẹ̀bà àmọ́ nípa dúkìá rẹ̀ gbọ́dọ̀ kún torí ẹ̀ ló ṣe pé obìnrin ọ̀gbọ́dọ̀ gọ̀ ẹlòmíì ẹ̀yìn ọdún mẹ́fà ló tó rézì àlá sẹ́yìn pé ó tún fi mẹ́rin kún ó di mélòó mẹ́wàá nù ọgọ́sàpọ̀ rẹ̀ torí ọba ti rọ́pò rẹ fún sùmẹ́ta mẹ́rin tètè máa pariwo àmọ́ bí wọ́n lọ àrí wọn o ẹ̀hẹ́n wọ́n tètè kọ́ dé tilẹ̀. ilé ìjẹba àmọ́ dúkìá rẹ̀ á gbọ́dọ̀ pín ó dìgbà tásìkò kan bá dé láwọn ọdún rẹ̀ gẹ́dẹ́ tá a rí i pé kò súnmọ́ kí irú rẹ̀ ọ̀sẹ̀ mi ma ìyapa wa wà láàrin àwọn olùmọ̀ nípa ọdún náà àwọn kan pé tó bá sí tó bá pé seventy years láyé àwọn kan pé tó bá pé eight ètò pọ̀jù tó bá pé ninety ẹjẹ́ àdúró di ninety ọ̀hún when is ninety years of age tá a tún rí ìgbà náà láti pin dúkìá yẹn torí oògùn àbámọ̀ ni kẹ́ ẹ má pin tán kó wá dé ta ni ọ̀dà padà tẹ́lómi ti jẹ́ naam ọjọ́ ìbùsùn aleykum salaam. ẹ̀yin ò béèrè ẹ̀ ń ma lórí béèrè oníbèèrè ní ẹjọ́ jíjọ́ mi naam aleykum nípa olùpèpè fún sọlá lọ́nà wò ọmọ

kò séwu kankan bẹ̀ fòkù àwọn tó wà láyé ni ọ̀ma ń tà fowó sí torí pé òkú ti kú tiẹ̀ ọ̀sùn àwọn ìnáwó ní alùkìyàmà tó bá kí wọ́n ń na lálùkìyàmà sẹ́mi pé ẹ̀yin náà ní sáláì dáwó rẹ̀ sínú pósí fún àbí sínú sàárè fún àwọn mùsùlùmí ò gbọ́dọ̀ sìnkú pẹ̀lú pósí ẹ̀ dáwó rẹ̀ sínú sàárè fún ṣùgbọ́n alàyè ní náwó alàyè tó wá tọ́ sí ìwọ̀n àwòrán sẹ́wọ̀n pé àwọn ni ọmọ ti ń sàwọn ẹ tètè pín kíkálukú orí tiẹ̀ ọ̀n bẹ nú àwọn ọmọ òkú yẹn tí ọmọ jẹ burúkú tẹ́kí tó má tètè pín wò ọlọ́run lè ràn án lọ́wọ́ pẹ̀lú ọ̀nà tó mà kówó yẹn ó ti búrẹ́kẹ́ wọn à ní pín torí pé báyà wọn bọ̀ dá wọn àwọn àǹtí wọn kan ní jẹ́wò àwọn lè má fẹ́ pín ẹ tètè pín kẹ́ ẹ tètè pín ló pé yín ló pé ẹ̀yìn ọmọ ló pé àwọn ìyàwó tó fi sílẹ̀ ló tún pé òbí tó bá fi sílẹ̀ gan kí lè fẹ́ máa wòran sí àmọ́ ká wọn sọ pé ẹ tẹ́ bá tètè pin ogún òkú ọmọ jìyà nù sáré kò sí àkọọ́lẹ̀ fún kò sí àkọọ́lẹ̀ fún ẹni máa kó yàjò òkú nù sáré ni pé tó bá jẹ gbèsè tẹ́ ẹ bá san anabi sallallahu alaihi wasallam ó lẹ́mí mọ́mìnì tó kú wọ́n sọ̀rọ̀ sára gbèsè rẹ̀ kò ní nísìmí nù sáré títí tẹ́ fi san gbèsè yẹn àmọ́ dúkìá tó fi sílẹ̀ ẹ̀yin ló kù sí lọ kí ló dé tẹ̀ kù ẹ̀yin lẹ́ tètè kù ẹ wá àwọn tó bá mọ̀ nípa tí wọ́n bá yín pin bọ́ọ̀lù ṣe wí ẹ̀jẹ̀ bó ṣe jẹ́. aleykum salaam. òun náà ló bi léèrè bó ló ti rí ǹjẹ́ sáṣẹ̀ mi lọ gbọ́ pé mò ń ó bí ò léèrè tẹ́ bá jọ sọ lóko wa náà mo rò pé ẹgbọ́ béèrè rẹ̀ ó láwọn jọ ń ṣe sọ láti ẹnìkan àlẹ́gbẹ̀ẹ́ òun wọ́n á ti ṣe subhana gbọ́ nírùkú òun á fẹ́ béèrè o bó rí pé mo sì bí ọ sọ báyìí làwọn ò béèrè wọn kà fẹ́ máa náà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك